àlékún kí ọlọ́run bá anú ọlọ́run bá tí ajẹ́jẹ́ tí ọlọ́run bá kó máa bá nẹ́bí sallallahu alaihi wasallam àti àwọn ará ilé ànẹ́bí àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹni tí ó bá ń tẹ̀lé ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam tó ń pèpè sí ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam tó ń dáàbò bo ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam tó dẹ̀ ń ṣe ìrànlọ́wọ́ fún bí ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam bí ó ṣe ga títí di ẹjọ́ gbèrè alkiyama abẹ́lẹ́wọ̀n bá lékẹ́ kí a ó kàwà náà kún inú ìjọ àwọn tí àwọn ma rin ìlànà nabi sallallahu alaihi wasallam tó dẹ̀ máa pèpè sí tó dẹ̀ máa dáàbòbò bákanáà tó máa ṣe ìrànlọ́wọ́ fún bí ìlànà nabi jẹ́ fẹ́ gòkè ọlọ́wọ́n bá lékẹ́ lá kí ó kàwà náà àwọn sọ́fù yìí nínú àwọn jama'a yìí wala la ilaha illallah ilé tí a ń bá lọ òun náà ni àlàyé usulu sunna alimam ahmed rahimahullahu ta'ala àlàyé tírà yìí òun náà ni a ń gbìyànjú láti láti ma fọ́síwẹ́wẹ́ fún wa kí a lè bá wà lórí àgbọ́yé islam eléyìí tí ó dúó dédé kálẹ̀bá wà lórí àgbọ́yé Islam níbàmú sí bí àwọn ìjọ àná bí wọ́n ṣe wà lórí ẹ̀ kí Islam wa kí ó lè bá kó lè bá jọ títà nábi sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà àtàwọn àtàbí'ún àtàwọn tàbí'ún tàbí'í so a eléyìí báyìí ni nǹkan tí a ń gbìyànjú láti ṣe àlàyé lọ eré tí alimam ahmad rahimahullahu ta'ala tí wọ́n ṣe àkójọpọ̀ rẹ̀ láti lè a gbìyànjú láti ṣàlàyé fún alìhúnmà yìí islamu níbàmú sí àgbọ́yé àwọn ẹni ṣáájú àwọn ẹni àná náà a ní ìbẹ̀rẹ̀ tíra náà الإمام أحمد رحمه الله تعالى وني أصول السنة عندنا التمسك بما كان عليه أصحاب النبي صلى الله عليه وسلم أصول سنة عندنا Imam Ahmad ní ìtànkpé ní usul usulu sunna lọ́dọ̀ àwọn àìmà wa lọ́dọ̀ àwọn tí a bá láyé àwọn tí a gba ẹ̀sì islam látọ̀dọ̀ wọn kí ni ìpìlẹ̀ sunna lọ́dọ̀ wọn tó náà sọ pé usul usul a gbólóhùn yìí jami'u ni nílèlè lárúbáwá ìtúbà rẹ̀ ní pé a nǹkan tó yẹ́sí pé wọ́n máa ń lò fún nǹkan tó bá pọ̀ ni mufradu ẹ̀ ẹyọkan rẹ̀ ni aslu aslu ni ẹyọkan rẹ̀ ìyẹn ni pé ìpìlẹ̀ ẹyọkan nìyẹn aslu ìpìlẹ̀ kan nìyẹn ṣùgbọ́n tó bá sọ pé usul àwọn ìpìlẹ̀ àwọn ìpìlẹ̀ so ó túmọ̀ sí pé gbólóhùn yìí ń kọ́ wọ́n máa ń lò fún tó bá pọ̀ ní ilé tá ń pè ní jami'u nǹkan tó wá ń pè ní aslu tá pé jami'u rẹ̀ ní usulu yìí òun náà ni ma yubna alayhi ghayruhu òun náà ni nǹkan tí a máa ma nǹkan lé lórí gbogbo tó bá jẹ́ sí òun ni ó wà nípìlẹ̀ táàmà wá ma aslu nìyẹn nígbà mí wọ́n máa ní máa yà tàfàrọ̀ ìrànjú ọ̀fẹ́yìrùhù òun náà ni nǹkan mí ó jáde lára rẹ̀ òun náà ni nǹkan tó jẹ́ sí pé látara rẹ̀ ní àwọn nǹkan mí ó ti jáde fún bí àpẹẹrẹ sí ẹ igi nísìn láti aṣlù láti pìlẹ̀ gíyẹn ni àwọn nǹkan ti bẹ̀rẹ̀ sí máa jáde òun ni àwọn ọwọ́ ọ̀gí ti bẹ̀rẹ̀ sí máa jáde òun lè wé ti bẹ̀rẹ̀ sí máa jáde òun ni gbogbo oríṣiríṣi àwọn nǹkan eré tí ó ń jáde lára gi láti pìlẹ̀ ẹni gbogbo ti bẹ̀rẹ̀ sí máa jáde bẹ́ẹ̀ náà ni ọmọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni èèyàn asùlù wa láti ọ̀dọ̀ anábì adam alayhi salatu wassalamu ni ibẹ̀ láti jáde bẹ́ẹ̀ náà ni Aslu ẹnìkọ̀ọ̀kan wa náà látara ìyá wa àti bàbá wa ni àwọn ìpìlẹ̀ wa látara wọn láti jáde ṣe tó bá ti jẹ́ sí pé òun ni ìpìlẹ̀ tó yẹ pé nǹkan mí ó jáde lára rẹ̀ látara ẹ̀ ní nǹkan ti ń jáde àbí nǹkan kan tó yẹ pé a ma nǹkan lé lórí òun náà ń pè ní aṣlù nínú èdè Lárúbáwá ṣùgbọ́n nǹkan tí alimam ahmed rahimahullahu ta'ala tán gbà lérò nínú tírà yìí tán gbà lérò pẹ̀lú usulu bí báyìí òun náà ni alqaida òun náà ni àwọn òfin àbí àwọn òun náà ni òfin òpó ṣòlé tó yẹ sí pé òun náà ni qawaidu ahli sunnati wal jama'a àwọn òpó àwọn ìpìlẹ̀ eré tí ahli sunnati wal jama'a tí wọ́n dúó lé lórí ẹ̀ka tí Imam Ahmad rahimahullahu ta'ala wá gbà lérò pẹ̀lú àwọn qawaidu ahli sunnati wal jama'a yìí qawaidu ahli sunnati wal jama'a òun náà ni qawaiduhum fil i'tiqad àwọn ìpìlẹ̀ ahli sunnati wal jama'a níbi àdìsọ́kàn kí láwọn ìpìlẹ̀ tí àwọn ahli sunnati jama'a tí wọ́n wà níbi àdìsọ́kàn òun ni wọ́n gbà lérò pẹ̀lú usul usul sunnah òun ni àwọn ìpìlẹ̀ ahlu sunnati jama'a níbi àdìsọ́kà nínú bíbáyìí a rí súnnà wọ́n ní usúlù súnnà lẹ́yìn tá ti sàlàyé tán pè ní usúlù kí wọ́n náà pè ní súnnà súnnà yìí ó jẹ́ ǹkan tó yẹ pé àwọn èèyàn máa ń ṣe àsìgbọ́yé rẹ̀ láwùjọ wa nítorí àwọn tí wọ́n jẹ́ olùpèpè aburú tó jẹ́ sí wípé wọ́n ń pe àwọn èèyàn kú níbi pàtàkì gbígbàgbọ́yé súnnà wọ́n ń pè wọn lọ síbi ìmá ṣe bídá nínú ẹ̀sìn torí kò sẹ́nìkan láyé tí ó fẹ́ wèwè sí bídá àfikú gbogbojà súnnà ẹgẹ́ bó jẹ́ bí kò sẹ́nìkan tí ó fẹ́ wèwè sí súnnà àfikú gbogbojà bídá so elébà lọ́pàá jẹ́ sí pé nínú ìṣesí àwọn àwọn oníbídá ohun náà ni ká mú súnnà fúyẹ́ lẹ́mí àwọn èèyàn nítorí àti ráyè kí in tí wọ́n fẹ́ kí bọ́nú ẹ̀sìn láti ráyè kí bọ̀ oye bá ní sí so nítorí káyé lè gbà wọn láti fi aburú wọn láti kí wọlé sínú ẹ̀sìn so wọ́n wá mú súnnà fúyẹ́lẹ́ ní àwọn èèyàn gan so látara ìlapa dáẹ̀wà àwọn oníbídà yìí òun lọ́pàá ló jẹ́ páwọn èèyàn wọ́n sì àsìgbọ́yìn tán pè ní súnnà lónìí tẹbá sọ wípé kí ni súnnà in táwọn ẹgbọ́ yé pẹ̀lú ẹ̀ ni in tí ó pàtàkì nínú ẹ̀sìn àbí ìrá tó jẹ́ sí pé tó bá wù ọ́ lo lè ṣe tó bá wù ọ́ o lè má ṣe yẹn ni pé alámàrí tó yẹ pé kò jọ́ràn ẹ̀ léwa lórí tó bá ni kó ṣe tó bá wù yàn kọ́ má ṣe kódà débi pé wọ́n bá débi wípé tábàrí èèyàn kan láwùjọ wà yìí tó bá gbá súnnà mọ́ wá sí má fojú pa aláṣejù níwò aláṣejù pé kí ló múra kankan sí sí súnnà náà wá múra sí báyẹn súnà ò lè tó bá yẹn tó bá wùyàn lè yóò ṣe tó bá wùyàn lè yóò ní ṣe kò yí báyìí sí so kò sí nǹkan tó fà á tí wọ́n fi ń yẹpẹrẹ súnà lẹ́mí àwọn èèyàn nítorí kí wọ́n lè bá rí bídá àti lọ́lẹ̀ ni wọ́n lè bá pèpè sí bídá wọn ilé bá lọ́pàá jẹ́ sí pé ìlànà tàbí gẹn ní ọkọ̀ jíkini oní ọkọ̀ wúná súnà ní ọkọ̀ mú fúyẹ́ lórí ẹ̀mí àwọn èèyàn a sẹ́rí àsúnnà àwọn ọ̀nà tí ó pọ̀ ni àgbọ́yé ìtumọ̀ súnnà ni ó pín sí tàbátọ̀ pé àsúnnà nígbàmí ìtàgbà lérò ni kullu ma duwina 'ani sallallahu alaihi wasallam gbogbo tí wọ́n bá kàkọọ́lẹ̀ rẹ̀ láti ọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam gbogbo tí wọ́n bá kàkọọ́lẹ̀ rẹ̀ nípa annabi sallallahu alaihi wasallam oní súnnà gbogbo tó bá tẹ́lẹ̀ látọ̀dọ̀ annabi min qawlin àwọn eléyìí báyìí wọ́n pè wọ́n ní súnnà so ó túnmà sí pé súnnà nínú ìtumà tó mú nínú ìtumà tó ní òun náà ni gbogbo tí a bá sàfitì rẹ̀ sọ́dọ̀ annabi bóyá ọ̀rọ̀ ta bá sọpá annabi lọ sọ súnnà ní irú ọ̀rọ̀ yọ́n ma jẹ́ àbí iṣẹ́ ta bá sọpá annabi ló ṣe súnnà ní ọmọ jẹ́ àbí kan ta bá ní wọ́n ṣe níwájú annabi annabi ò takò nǹkan ẹ ti di súnnà nìyẹn bákan náà wà tó máa wọ́n tún máa dákọ súnnà tó lẹ̀ já sí pé in tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ni in tí ó yàtọ̀ sí bídá ìdàkejì bídá wọ́n máa ń gbà lérò pẹ̀lú súnnà kò ibá nìsìn sòrò tí wọ́n jẹ́ sí pé wọ́n dákọ súnnà fi muqabalati bídá ní opposite bídá wọ́n sọ wípé sunnatun wa bid'atun sunnatun wa bid'atun sunna ati bid'a tún yana ni idakeji ìdàkejì sunna òun ni bid'a idakeji bid'a òun ni sunna so nínú àwọn ìtumọ̀ tí sunna máa ń gbé wá nìyẹn bákan náà wọ́n á dẹ̀ máa lo sunna ńgbà míì tó yẹ pé ìtagbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ni ìdàkejì alfard idakeji ọ̀ranyàn ya, ni pé tàbá sọ pé fardu tàbá sọ pé súnnà àbá sọ pé súnnà wọ́n sọ pé fardu lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa fiqh tàbá sọ pé súnnà in ti ń jẹ́bẹ̀ lọ́dọ̀ wọn òun náà ni nǹkan tí ò kí ń sọ̀rọ̀ àyà làwọn máa ń lò fún nínú fiqh tàbá sọ̀rọ̀ nípa fiqh ìdájọ́ ẹ̀sìn tàbá sọ̀rọ̀ nípa àwọn ìdájọ́ ahkamu ẹ̀sìn àwọn iṣẹ́ tàbí foríkèríkì ara ṣe táwọn olùmọ̀ yẹn bá sọ pé súnnà ní nǹkan ìtumọ̀ rẹ̀ ní pé in tí ò ń sọ̀rọ̀ àyà ni a jẹ́ sí wípé lọ́dọ̀ àwọn olùmọ̀kọ̀ọ̀kan in tí wọ́n gbà lérò pẹ̀lú súnnà máa yàtọ̀tọ̀ síra wọn àwọn kan tá bá sọ pé súnnà in táwọn gbà lérò pẹ̀lú ẹ̀ ni nǹkan tí a bá mú látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tánàbí bá sọ iṣẹ́ tánàbí bá ṣe àbí nǹkan tánàbí bá fi bákanáà nínú àwọn mìíà lọ́dọ̀ tí wọ́n tàbá ń sọ pé súnnà in táwọn gbà lérò òun náà ni ìdàkejì bídá òun náà ni ìdàkejì bídá lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa fit in táwọn gbà lérò pẹ̀lú súnnà òun náà ni ìdàkejì fardu in tí ò kí ń sọ̀rọ̀ àti àwọn tí wọ́n tí wọ́n ń rìn lórí àgbọ́yé tàfẹ́ sọ yìí ìyẹn ni pé lọ́dọ̀ àwọn apákanú àwọn olùmọ̀ eléyìí tí Imam Ahmad lo àgbọ́yé wọn yìí láti láti kọtíra yìí lọ́dọ̀ tí wọ́n tàbátà pé súnnà ìtàgbà lérò ni al-aqidatu wal manhaj òun náà ni àkídà àdìsọ́kàn àti manhaj ìyẹn ni pé àdìsọ́kàn wa àti àwọn ọ̀nà tágbà máa sin lọ́wọ́ bá òun náà gbà lérò pẹ̀lú súnnà gbogbo àwọn nǹkan táa wúyìí pátá kò sí kankan nú ẹ̀ tásọ wípé ọtakora wọn wípé àìwó kọ̀ọ̀rẹ́ tí èwo gẹ́gẹ́ wá nìtumọ̀ súnnà gbogbo ilé táa wúyìí pátá òun náà ni túnmọ̀ súnnà ó kà jẹ́ sí pé tí wọ́n bá sọ pé súnnà á gbìyànjú láti ma irú orí ìlànà wo lẹ́niyẹ lórin lórí àgbọ́yé súnnà sílá àwọn alfuqaha lórin ni sílá àwọn àfá onífíkì lórin ni ayébẹ́ tó bá pé lánà àwọn àfá onífíkì lórin àbí ọ̀rọ̀ fíkì ló ń sọ tó bá pé súnnà nìkan a jẹ́ pé tí òkín sọ̀rọ̀ yà ló ń sọ bẹ́ẹ̀ ni nígbà míì tí ẹ bá sọ̀rọ̀ fíkì lè ń sọ tó bá pé nínú hadithu ni tó bá sọ pé súnnà àti mẹ̀gbé tó ń sọ òun náà ni ọ̀rọ̀ tí ànábì bá sọ àbí tẹ́tà náà bá ṣe àbí tó bá sọ níwájú ànábì tí ò bá takò tó bá jẹ́ pé ó ń sọ̀rọ̀ nípa àwọn ọ̀rọ̀ tí ò kí ń sọ̀rọ̀ fíkín náà ni kò dẹ́ ń ìdàkejì bídà kò bẹ́ẹ̀ tó bá jẹ́ nígbà míì náà wá rí tó bá sọ pé súnnà tó bá yẹ pé ìlànà àwọn àfá oní usulu dì ìlànà àwọn àfá tó ń sàlàyé nípa àdìsọ́kàn nípa àdìsọ́kàn mùsùlùmí fún wa ní tán sọ pé súnnà lọ́dọ̀ tí wọn in táwọn gbà lérò tán ní súnnà lọ́dọ̀ tí wọn ẹ́ òun náà ni so láì ṣe pé ẹnìkan wà takọ ẹnìkejì nínú gbogbo àwọn túmọ̀ yìí nǹkan tákàn bèèrè nǹkan tákàn gbìyànjú àti gbọ́ yìí ni pé àwọn wò lẹ́ni ìfi sọ̀rọ̀ lẹ́ni yìí sàlàyé fún wa ká lè gbàgbọ́yé kí lọ́gbà lérò pẹ̀lú súnnà tó wí ká gbàgbọ́yé kí ni ìtumọ̀ súnnà lọ́dọ̀ rẹ̀ so a fánà wo ló ń sọ̀rọ̀ nípa rẹ̀ yẹn ni pé ẹ̀kọ́ ẹ̀sìn wo òun ló ń gbìyànjú àti sàlàyé fún wa ká lè máa kí làgbọ́yé súnnà látọ̀dọ̀ rẹ̀ náà eléyìí báyìí al-aqida àdìsọ́kà tó lálàáfíà yàtí manhaj ó ní Imam Ahmad gbà lérò pẹ̀lú súnnà lọ́dọ̀ wọn ọlọ́pàá lọ́pàá jẹ́ Imam Ahmad sọ wípé usulu sunnati indana náà èròǹgbà imam ahmad nípa súnnà mi báyìí òun náà ni al-i'tiqadu as-sahihu as-salimu al-i'tiqadu as-sahihu as-salim al-i'tiqadu as-sahihu as-salim òun náà ni àdìsọ́kà tó lálàáfíà àdìsọ́kà tó gbádùn ilé tó yẹ́ ẹni ìsáájú àdìsọ́kà yìí tí wọ́n wà lórí ẹ̀ fi usuli dini wal i'tiqad nípa ìpìlẹ̀ ẹ̀sìn àti nípa ọ̀rọ̀ àkídà nǹkan tí Imam Ahmad ń sàlàyé nìyẹn òun náà ni àdìsọ́kà tó lálàáfíà àdìsọ́kà tó gbádùn tó wà níbàámu sí ìtawọn ẹni ẹni rí ìsáájú àdìhúnmà yìí tí wọ́n rìn lórí ẹ̀ tó wà lórí àgbọ́yé tó ṣe déédé àgbọ́yé àwọn ẹni rí ìsáájú yìí nípa usulu din nípa ìpìlẹ̀ ẹ̀sìn àti nípa ọ̀rọ̀ àkídà tí ó túmọ̀ sí pé nǹkan sí Imam Ahmad gbà lérò pẹ̀lú súnnà bí báyìí kìí ṣe ìdàkejì ọ̀ranyàn kódà kìí ṣe ìdàkejì al-Qur'an nítorí pé lọ́dọ̀ apáka olùmọ̀ tán bá sọ pé súnnà ìyẹn ni pé ìdàkejì al-Qur'an ni al-Qur'an wọn ni al-Qur'anu wa súnnà al-Qur'an àti súnnà àwọn tó sọpá tó kọ́ alkùránù wa súnnà yẹn súnnà lọ́dọ̀ tí wọ́n òun náà ni gbogbo tó ti wá látọ̀dọ̀ annabi ọ̀rọ̀ ni o iṣẹ́ ni o àbíntánà ìbá fi rẹ̀lẹ̀ lọ́dọ̀ tí wọ́n súnnà ni ìdàkejì kùránì ni yẹn kìí ṣe nǹkan tí máa Muhammad gbà lérò ni yẹn naam eléyìí báyìí kìí ṣe Imam Ahmad nìkan ni wọ́n wà lórí àgbọ́yé yìí àbí wọ́n wà lórí ìlànà kádó súnnà yìí ká lò fún àwọn àdìsọ́kàn tó lálàáfíà àti àwọn ìpìlẹ̀ ẹ̀sìn kìí sàwọn nìkan ni wọ́n wà lórí ẹ̀ àwọn ẹni rẹ̀ ní iná àwọn tó jẹ́ àwọn aṣíwájú ẹ̀sìn ní iná àwọn náà rìn lórí ìlànà yìí pàápàá jùlọ nǹkan ìdí tó gbajúmọ̀ ká máa pe àwọn ìpìlẹ̀ ẹ̀sìn àdìsọ́kàn tó lálàáfíà ká máa pe ní súnnà ó jẹ́ tó gbajúmọ̀ ní sẹ́ńtúrì ẹlẹ́kẹta lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam alqarnu thalith alhijri ọgọ́rùn ọdún ẹlẹ́kẹta sẹ́ntúrì ẹlẹ́kẹta yẹn pé ìgbà àwọn ìjọ ẹlẹ́kẹta àwọn ìjọ ẹlẹ́kẹta lẹ́yìn ìjọ annabi sallallahu alaihi wasallam àwọn lọ́dọ̀ wọn ó gbajúmọ̀ ká máa pé gbogbo àwọn alámàrí àdìsọ́nà tó lálàáfíà ká máa pè ní súnnà ìgbà wo ni nǹkan yìí lamma zaharatil bid'u wal firaq nígbàtí bídá bẹ̀rẹ̀ sí máa hàn nínú ẹ̀sìn tó di wípé àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí máa jẹjáde nínú ẹ̀sìn tí mùsùlùmí bẹ̀rẹ̀ sí máa pín yẹlẹyẹlẹ pẹ̀lú àwọn ìròrí àtàwọn àdìsọ́kàn oríṣiríṣi tí gbogbo wọ́n dẹ̀ ń ṣe àfitì àdìsọ́kàn ẹ̀sìn Islam tí oríṣiríṣi àwọn bídá àwọn àgádálẹ̀ nínú ẹ̀sìn tó bẹ̀rẹ̀ sí máa jáde tí wọ́n dẹ̀ ń ṣe àfitì rẹ̀ Islam ìgbà tí nǹkan yí bẹ̀rẹ̀ sí máa jáde tí àwọn àdìsọ́kàn ìfẹ́nú tó bẹ̀rẹ̀ sí máa fọ́n káàkiri ìgbà yẹn ló di pé àwọn olùmọ̀ nípa ẹ̀sìn tó wà lórí mílà tó wà lórí lànà Nábì sallallahu alaihi wasallam ìgbà yẹn ló di pé wọ́n bẹ̀rẹ̀ sí máa pe àwọn àlámọ̀rí àdìsọ́kàn àti àwọn àlámọ̀rí tó ní ṣe pẹ̀lú ìpìlẹ̀sìn wọ́n pè ní àti àwọn àwọn ọ̀rọ̀ àwọn oníbídà láti lè ṣe yàtọ̀ láàrin àdìsọ́kàn tó lálàáfíà àti àdìsọ́kàn táwọn oníbídà gbé wá a jẹ́ sí pé lọ́dọ̀ tí wọ́n tàbá sọ pé àsúnnà lọ́dọ̀ àwọn olùmọ̀ ìdàkejì bídà nìyẹn ìdàkejì bídà nìyẹn yẹn ni pé ìdàkejì àdìsọ́kàn tí ò lálàáfíà ìdàkejì àwọn ìlànà tí kò sí nínú tí ò sí níbàmù pẹ̀lú ìlànà Nabi sallallahu alaihi wasallam òun làwọn gbà lórí pẹ̀lú súnnà so ìgbà yìí in tó fà á tó bìí pé ká máa dákọ súnnà ká máa pe àwọn àdìsọ́kà tó lálàáfíà so láti lè ṣe yàtọ̀ láàrin àdádálẹ̀ àtàdìsọ́kàn tó wà níbàámu sí ìlànà nẹ́bì tí wọ́n mọ̀ wá pé ilé ìtọ́bá wá nílànà àwọn nẹ́bì sí súnà wọ́n mọ̀ pé ní súnà ilé ìtàwọn èèyàn bá dábájá àwọn èèyàn dálẹ̀ àdádálẹ̀ àwọn èèyàn èèyàn mọ̀ jẹ́ bídà náà eléyìí báyìí ló fi jẹ́ sí pé nínú tíra àwọn olùmọ̀ ẹ rí pé ẹ máa rí àwọn tíra tí àwọn olùmọ̀ kọ tí wọ́n dẹ̀ ń sọ orúkọ tíra yìí ní súnnà àwọn tíra tán kọ nípa àwọn ìpìlẹ̀ ẹ̀sìn àwọn ìpìlẹ̀ àdìsọ́kàn tó lálàáfíà gẹ́gẹ́ bí tíra àsúnnà ibn abi asim ibn abi asim ibn abi asim àwọn náà kọ tíra katápé ní àsúnnà tíra yìí àwọn ìpìlẹ̀ àdìsọ́kàn tó lálàáfíà ni wọ́n kó síbẹ̀ bákanáà tabatowo àsúnnà lil àwọn náà wọ́n kọ tírà katakpe ní asúnnà al-imam al-marwazi àwọn ni muhammad bin nasir al-marwazi abu abdullah wọ́n jẹ́ imamun fil fiqh wal hadith ìmáàmù tá wí wọ́n kú ní ọdún ọgọ́rùn-ún méjì àbí ọgọ́rùn-ún mẹ́ta ó dín ní mẹ́fà lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam ọgọ́rùn mẹ́ta ó dín ní mẹ́fà lẹ́yìn hijira nabi ó túnmọ̀ sí pé àsìkò wọn ó súnmọ́ àsìkò nabi púpọ̀ omi wípé àwọn wọ̀nyí sẹ́ńtúrì ẹlẹ́ẹ̀kẹta ìjọ ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n jẹ́ sí sallallahu alaihi wasallam al-Marwazi àwọn náà kọ tíra kan tápè ní as-Sunnah so nínú tíra yìí a rí bẹ́ẹ̀nà ni ta bá tó wọ́n síra a súnnà títí abdullahi bin ahmad rahimahullahu ta'ala abdullahi ọmọ imam ahmad àwọn náà kọ síra ta tẹ́kwé ní a súnnà náà bẹ́ẹ̀nà ni ta bá tó wọ́n a súnnà ti imam ahmad lè tí a ń gbéyàwó iná ẹ̀rí pé irú ẹni irú àwọn tíra tó ṣáájú ìní tíra iná bákanáà tabawo tíra a súnnà títí al afáwà kọlálù yìí àwọn náà kọ síra katáǹgbẹ̀ ní súnnà tó yẹ pé ìpìlẹ̀ sí àwọn náà kójọ síbẹ̀ afáwà kọlálù yìí náà pín ahmed bin muhammad bin harun abubakar al-kọlál afáyí mufassiru ni wọ́n olùmọ̀ nípa tafsiru ni wọ́n olùmọ̀ nípa ìmọ̀ hadithu náà ni wọ́n wọ́n dẹ̀ nípa ìdè púpọ̀ nínú àwọn òun náà ni àfáà yìí al-Khallal àwọn náà kọ tírà tó pè ní as-sunna bẹ́ẹ̀ náà ni usulu sunna ibnu abi zamani usulu sunna ibnu abi zamani àwọn náà nínú àwọn tírà tí àtírà yìí náà jẹ́ tírà tí ó ń sọ̀rọ̀ nípa ìpìlẹ̀ àdìsọ́kà lálàáfíà bẹ́ẹ̀ náà ni as ti ti al al'imamu al-muzani rahimahullahu ta'ala a wana kọtira ka takwini a sunna lórí ìlànà ilà wana rin ìpìlẹ̀ sira wana kójọ síbẹ̀ ìpìlẹ̀ àkídà la wana kójọ síbẹ̀ bẹ́ẹ̀ ni tíra takwini sọ̀ríhù sunna sọ̀ríhù sunna a ibn jarir at-tabari al-mufassir àwọn ni wọ́n kọtira yìí takọ tafsiru tabari àwọn ni wọ́n kọtira yìí takwini sọ̀ríhù sunna nínú tíra yìí náà bákan náà àwọn ìpìlẹ̀ àdìsọ́kà tó lálàáfíà làwọn náà kó síbẹ̀ bẹ́ẹ̀ ni tabarawun sharhu sunna tabawo sharhu sunna al-imam al-barbahari eléyìí báyìí bákan náà àwọn náà nínú àdìsọ́kà tó lálàáfíà làwọn náà kó jọ síbẹ̀ ẹ́ tí wọ́n pè ní sharhu sunna àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tíra tí àwọn olùmọ́kọ nípa àwọn ìpìlẹ̀ àkídà tí wọ́n dẹ̀ pé orúkọ rẹ̀ ní kíni ò tán pè ní orúkọ rẹ̀ ní sunna naam a eléyìí báyìí ní ó jẹ́ kó yọ wípé in tí imam ahmed rahimahullahu ta'ala tán gbà lérò pẹ̀lú usulu sunna òun náà ní kíni òun náà ni àwọn ìpìlẹ̀ àdìsọ́kan eléyìí tó lálàáfíà eléyìí tí gbogbo mùsùlùmí gbọ́dọ̀ wà lórí ẹ̀ àbí àdìsọ́kà tán sọ yìí àdìsọ́kà àwọn àdìsúnnà nìyẹn sẹ́sìmọ̀ pé mẹ́sà àdìsúnnà ń tèmi só kèésà àdìsọ́kà tèmi náà sàlàyé yẹn àdìsọ́kà kan náà òun náà ní gbogbo mùsùlùmí gbọdọ̀ ní àdìsọ́kà gbọdọ̀ máa jẹ́ sí àwọn àdìsúnnà ìgbà àdìsọ́kà tí wọ́n ní pé báyìí gbogbo ṣe nínú àdìsọ́kà tuntun bá wà a bèèrè wípé nínú àdìsọ́kà táàdìsúnnà àti tìwọ́ tí ó lè sáàdìsúnnà yẹn èwo lẹ̀ èwo lẹ̀ rí èwo lẹ̀ rí èwo lẹ̀ rí gbè lẹ́sẹ̀ èwo ló wà níbàámu sí ẹ̀rí nínú Al-Qur'an àti súnnà lórí àgbọ́yé àwọn ẹni ìsáájú àlúmọ̀ yìí so NLA ẹ e, a ní wọn fún wa nígbà láàyè ó ń kálukú ma ní àdìsọ́kan ti ẹ̀ pé sẹ́ráwò ní o àdìsọ́kan wa àkèéṣe àdìsọ́kà táwọn oníṣúnà ń sọ yẹn àbáwa àwa àwáwo ni o àwa àṣáyìnrọ̀ àdìsọ́kà ti wà lélẹ̀ yìí àwa tàjẹ́ ṣíyà àdìsọ́kà ti wà lélẹ̀ yìí kò sí kàtí ń jẹba yẹn gbogbo àdìsọ́kà ta gbọdọ̀ wà lórí ẹ̀ òun náà ni àdìsọ́kà ti àwọn sọ̀hábà àtànábì sallallahu alaihi nǹkan tí ma Ahmad rahimahullahu ta'ala tí wọ́n gbà lérò pẹ̀lú usulu súnnà ni ẹ̀ náà a eléyìí báyìí wá rí o ní pé àwọn àfáà súnnà wọ́n máa gbìyànjú púpọ̀ láti sàlàyé àwọn àdìsọ́kà tó lálàáfíà yìí kí àlè ó mà lè wà lórí àdìsọ́kà yẹn tòtàwà wá tẹ̀síwájú Imam Ahmad sọ pé usulu súnnà ti indana ẹ̀rí pé nínú gbólóhùn yìí Imam Ahmad sọ pé àìndànà àìndànà yìí kí ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ kan fi ló ná náà yìí a rí wípé nisbatu jam'i nìyẹn iṣẹ́ iṣẹ́ àfíti nǹkan sọ́dọ̀ àwọn nìyẹn Imam Ahmad náà ni wọ́n wọn lédébẹ̀ torí pé ń ìyá máa ló ná tí wọ́n ń lò fáwọn tọ́pọ̀ fún ara rẹ̀ láti fi sí àpọ́nlé ara rẹ̀ wọ́n pè ní ná àlàáfọ́mà ná táàmà lò fún ara ẹni láti ṣe àpọ́nlé ara ẹni bí ìgbà ẹ̀dí so sẹ́rù nǹkan tí ma mamadi gbà lérò pẹ̀lú usulu sunnati na nìyẹn tàbí sọ pé indana tàbí ló ná tí ó ń ṣe àfitì nǹkan sí ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tàbí lò sáwọn nìkan náà ni wọ́n gbà lérò pẹ̀lú náà yìí ni kìí ṣe bẹ́ẹ̀ nǹkan ma yìí òun ni nǹkan tí a bá àwọn lórí ẹ̀ kọ́nà ọba kọba akẹ́ gbogbo wọn lábí pé ní usulu sunnati indana yẹ́ ni pé àwọn ìpìlẹ̀ àdìsọ́kàn tó lálàáfíà eléyìí táwa bá àwọn ahlu sunna jamaa lórí ẹ̀ táà ti gbà látọ̀dọ̀ wọn kò rí báyìí sí yìí so òun náà ni nǹkan tá a fẹ́ máa kàáyí eléyìí báyìí jamaa òun ni wọ́n máa ń sọ ẹni tó bá wo àwọn ọ̀rọ̀ tí wọ́n gbé wá látọ̀dọ̀ àwọn àfáà súnnà nínú àwọn tó yẹ́ pé àjọ lògbà lásìkò yìí kò yẹ́ báyìí nìsìn yóò gbàgbọ́ yé wípé wọ́n kọ orísìí àwọn ẹgbà wá látọ̀dọ̀ àwọn ẹni ìsáájú lórí wípé eléyìí làwọn àdìsọ́kàn wọn tá àgbà látọ̀dọ̀ wọn eléyìí làwọn ọ̀rọ̀ wọn tí wọ́n máa ń sọ níbàmú sí àdìsọ́kàn ẹ̀sìn eléyìí tá àgbà látọ̀dọ̀ wọn kò yí báyìí nìsìn so eléyìí ni kàtí Imam Ahmad rahimahullahu ta'ala tí wọ́n gbà lérò bí báyìí ọwọ́dà bẹ́ pé ọ́ràgẹ́gẹ́ tààfùmọ́ sọ wípé nǹkan tí ma mọ́rin sọ eléyìí tá bá àwọn aṣáájú ẹ̀sìn àwọn aṣáájú ìlànà ìsìláàmù yìí lórí ẹ̀ ẹ́ nínú àwọn tó ẹ́sì pé a bá wọn lògbà táàdẹ̀ gba ẹ̀gbà wọ́ọ̀rọ̀ látọ̀dọ̀ wọn táàdẹ̀ gbé ìmọ̀ wá látọ̀dọ̀ wọn òun náà làwọn tá fẹ́ máa kàí nǹkan tí mọ́ máa mọ́dún sọ nìyẹn pé usulu sunnati indana àwọn ìpìlẹ̀ àdìsọ́kàtọ́ lálàáfíà táà bá àwọn aṣíwájú ẹ̀sìn lórí ẹ̀ ilé tó yẹ sí pé a sì gbẹ̀gbàwà rẹ̀ látọ̀dọ̀ wọn àwọn tá a bá ló gbà àwọn tó yẹ pé agba ìmọ̀ látọ̀dọ̀ wọn òun làwọn nǹkan tá a fẹ́ máa kà yìí Imam Ahmad wá bẹ̀rẹ̀ sí máa kà á wípé kí ni òun náà ni at-tamassuku bima kana alayhi ashabu rasulillahi sallallahu alaihi wasallam wal iqtida'u bihim idan gbani usulu sunna òun náà ni at bima kana alayhi ashabu rasulillahi sallallahu alayhi wasallam kíyàn gbá mú sẹsẹ nǹkan tí àwọn sọ̀hábà nábi sallallahu alayhi wasallam wà lórí ẹ̀ àwọn ìpìlẹ̀ àdìsọ́kà tó lálàáfíà eléyìí táwa gbà látọ̀dọ̀ àwọn àfá àti abáláyé nìyẹn tó jẹ́ àwọn asíwájú ẹ̀sìn àwọn asíwájú ìlànà ìsìláàmù yìí táwa báláyé in táwa gbà látọ̀dọ̀ tí wọ́n wípé ó jẹ́ àwọn ìpìlẹ̀ àdìsọ́kà tó lálàáfíà tí mùsùlùmí gbọ́dọ̀ máa lórí ẹ̀ òun náà ni àtàmátúkú bí máa ká na àìlèyí asáàbù rasulillahi sallallahu alaihi wasallam wal iqtida'u bihi ká ma gbámú nǹkan táwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam wà lórí ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé gbogbo ẹni tí yẹn bá fẹ́ ṣe nínú ẹ̀sìn ó gbọ́dọ̀ máa wọ́n nǹkan tó ń gbámú tó fi ń ṣe lọ́wọ́ báyìí sí nǹkan táwọn sọ̀hábà wà lórí ẹ̀ nìyẹn tó bá ti jẹ́ sí pé kìí ṣe tó bá yẹ pé ìlànà àwọn míì ní tó yàtọ̀ fún ìlànà àwọn sọ̀hábà tí ààrí ìlànà yẹn táàrí tọ̀dọ́dọ̀ àwọn sọ̀hábà tó yẹ pé ń gbà tá ń tọ ìlànà yẹn lọ ọ̀dọ̀ ẹnìkan lọ parí sí mọ̀ ìpele ìbáyìí kò sí lára Islam kò sí lára àwọn ìpìlẹ̀ tá gbọ́dọ̀ bá mùsùlùmí lórí ẹ̀ pẹ̀lẹ́ ìbáyìí òun ni nǹkan tó kó bá àwa mùsùlùmí lónìí lórí Islam tààlà ń ṣe fún bí àpẹrẹnsì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ìlànà tí wọ́n fi ń ṣe Islam àti ìlànà tí wọ́n gbámú láti máa lò láti máa fi ṣe Islam kìí ṣe ìlànà táwọn sọ̀hábà tí wọ́n wà lórí ẹni ẹ wo ọ̀rọ̀ síyásà nítì ọ̀rọ̀ nípa báwo la ifẹ́ darí ìlú ọ̀rọ̀ nípa òṣèlú ẹ rí wípé gbogbo àwọn mùsùlùmí tí wọ́n ní àwọn fẹ́ fi síyásà islamiyya àti síyásà tún islamiyya òṣèlú Islam làwọn fẹ́ fi máa darí ìlú ẹ̀rí pé wọ́n rìn lórí ìlànà àwọn sọ̀hábà ìlànà tani wọ́n rìn ìmọ̀ kan máa rìn ìlànà Hassanul Banna àbí kan máa rìn ìlànà Sayyid Qutb ìlànà táwọn ẹgbẹ́ kalẹ̀ lórí as-siyasatul islamiyya òní wọ́n rìn kìí sí ìlànà àwọn sọ̀hábà so bẹ́ẹ̀ náà làwọn alámàrí ẹ̀sìn míì náà kò kódà níbi ọ̀rọ̀ dáwà afẹ́ pẹ̀pẹ̀ sójú ọ̀nà ọlọ́run ọba afẹ́ sàlàyé ẹ̀sìn fáwọn èèyàn àtàmásùkú bí makana aléhí ashabu rasulillahi sallallahu alaihi wasallam al-iqtida'u bihim agbọ́dọ̀ ma gbámú ni nǹkan táwọn sọ̀hábà wà lórí ẹ̀ wa agbọ́dọ̀ ma fi jọ àwọn sọ̀hábà ni a rẹ̀ gbọ́dọ̀ ma kọ́ṣe àwọn sọ̀hábà lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ìdájọ́ ta bá fẹ́ máa fún àwọn àlámàrí nínú ẹ̀sìn agbọ́dọ̀ máa gbìyànjú àti wòye dáadáa ìjẹ́ ìdájọ́ ta fẹ́ fún nǹkan yìí sí àwọn sọ̀hábà láàrin lórí ìdájọ́ ẹ̀ sí àwọn sọ̀hábà agbọ́dọ̀ fún nǹkan kan ní ìdájọ́ káwá béèrè wípé ìdájọ́ tó fún kí níyìn níbo ti mú kọ́ wá ní òun kàn gbọ́ ni a sọ fún wípé o bùkátà àti máa gbọ́ Kùránì yé fúnra rẹ̀ o gbọ́dọ̀ gbọ́ yé níbàmú sí báwọn sàhábà ṣe gbọ́ yé ni ó ní usulu súnnà lọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n rí lànà súnnà ilé tí máa Ahmadu gbà nábáláyé tí wọ́n sì gba ẹgbàwọ́ ọ̀rọ̀ látọ̀dọ̀ wọn ó ní wípé a ní máa gbọ́ àyà Kùránì yé àyàfi níbàmú sí lànà àwọn sàhábà a ní máa gbọ́ hadithu ànábì yé àyàfi níbàmú a ní ma ní àdìsọ́ kankan nínú ẹ̀sìn àyàfi níbàmú sí ìmá kọ́sí àwọn sọ̀hábà ká ma dìrọ̀ má gbogbo táwọn sọ̀hábà wà lórí ẹ̀ kásì ma kọ́sí wọn níbi ọ̀rọ̀ àkídà bẹ́ẹ̀ láwọn ìbádátùwa àwọn ìjọsìn wa tá ń ṣe agbọ́dọ̀ ma dìrọ̀ má nǹkan táwọn sọ̀hábà wà lórí àdìgbọ̀dọ̀ ma kọ́sí wọn ni eléyìí ni ìpìlẹ̀ ahlus sunnati jama'a gbogbo ẹnikẹ́ni tó bá lóun wà nínú ìlànà ahlus sunnati jama'a ṣùgbọ́n a rí wípé kò máa lo ìlànà àwọn sọ̀hábà lórí àwọn àlámọ̀rí ẹ̀sìn rẹ̀ fún bí àpẹẹrẹ nísìn báwo la ṣe bá àwọn oníbídíà lò ìlànà àwọn sọ̀hábà lágbọ́dọ̀ máa lò àìbẹ̀ẹ̀kọ́ ni ìlànà wọn lámà rìn ìlànà wọn lámà tẹ̀lé lórí báwo ni wọ́n ṣe báwọn oníbídíà lò nígbàtàwọn oníbídíà jáde lásìkò àwọn sọ̀hábà bá ṣe báwọn lò gangan làwọn náà gbọ́dọ̀ báwọn lò tẹ́yàn bá fi lè gbìyànjú láti yapa wallahi irú ẹni báyìí ìlànà míì ní tẹ̀lé tó yàtọ̀ fún lànà al-sunnah wal jamā'ah àìbẹ̀kọ́ ni èyí ò sì gbọ́dọ̀ wó ipé lànà táwọn sàhábà lò ìlànà yẹn ti lè jù àwó lè lásìkò yìí eléyìí báyìí báwọn oníbídá náà ṣe ń sọ nìyẹn pé irùngbọ̀n dídá sí o kò básìkò yìí mọ́ ṣòkòtò gígé kò básìkò yìí mọ́ ẹ̀há híhá kò básìkò yìí mọ́ gbogbo àwọn ìpẹ̀pẹ̀ dá ń pẹ̀pẹ̀ yìí ọ̀básìkò yìí mọ́ bẹ́ẹ̀ ni wọ́n náà tó ń sọ wípé báwọn sàhábà ṣe lò pẹ̀lú àwọn oníbídá àwọ́ ò lè lò pẹ̀lú àwọn oníbídá bẹ́ẹ̀ lásìkò yìí kí onye pé àwùjọ ti wà ó heterogeneous pé àwùjọ yẹn tàbáníkàwò ẹn gbogbo nǹkan ti dà papọ̀ àti wọnú ara wa gan ẹ́ Musulmi ti wà àwọn kèfèrí náà wà àwọn oníbídá náà wà bó ṣe wà lásìkò àwọn sọ̀hábà náà nǹkan wà heterogeneous lásìkò yẹn so ọ̀rọ̀ burúkú ni kíyàn máa sọ kí máa rò ìbẹ́nà nítorí pé ẹ máa gbúrò rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n kò ní làmálẹ̀ ẹ ma rí wípé ó ń rí nírí wípé àṣejù ni ká ma báwọn ní bídí àlò báwọn sàhábà ṣe báwọn lò wọ́n rí pé àti ah, ló le tó báyìí ẹ̀tọ́ ẹ̀nà sáà máa ní tèyẹ máa ń fa oníbídí àmára ní àwọn sàhábà yẹ fa oníbídí àmára wọ́n máa ń le máa wọn ni àìbẹ́ ẹ̀kọ́ ni wọ́n máa ń sàlàyé wọn ni wọ́n máa ń gbógun ti wọ́n ni nítorí pé kò sẹ́nì kankan tó burú tó ba ẹ̀sìn yìí jẹ́ jù lọ tí kẹ sàwọn oníbídà àwọn oníbídà ni wọ́n ba ẹ̀sìn gẹ́gẹ́ bí àwọn bí wọ́n ṣe ba ẹ̀sìn Nasara jẹ́ tí wọ́n kìbọnú ẹ̀yìn tí ò sí nínú ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ tí máa kìbọnú ẹ̀nà sọ́rọ̀ àwọn nǹkan tí ò sí ń bẹ̀ tó dẹ̀ di ẹ̀sìn máa wọn lọ́wọ́ àìbẹ̀kọ́ ni so àwa kan gbọ́dọ̀ máa gbógun já kí níyẹn ká máa lé kí níyẹn jáde kó nú ẹ̀sìn kẹ́sìn tiwa náà má bàa bàjẹ́ lẹ́sìn àwọn nàṣọ́rọ́ sí bàjẹ́ ló fi jẹ́ pé ẹnu àwọn sálà wọ́n ní man waqara sahiba bid'atin faqad a'ana ala hadmil islam gbogbo ẹnikẹ́ni tó bá fi lè pán oní bídí àlé ó ti ṣèrànlọ́wọ́ lórí bí islam ó ṣe wó nìyẹn ó ti ran wíwó islam lọ́wọ́ nìyẹn nítorí àwọn oní wọ́n wá wó islam wọ́n wá fi bídí àpàrọ̀ ẹni ẹnìkan ò ní gbé bídí àkan wá láyé àfi kó jẹ́ kó fi kanta súnnà kan ni ẹlẹ́gẹ́ fún ilá pẹ̀júwe sọ̀látùl fàtí ìnísìn táwọn èèyàn gbé wá ẹ́rì wípé sọ̀látùl fàtí yẹn ó ti ń pa sọ̀látù ìbrọ̀ìníyà rẹ̀ àbí ọ̀pá sọ̀látù ìbrọ̀ìníyà rẹ̀ ẹ pí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ẹnikọ́ka sọ̀látù ìbrọ̀ìníyà wọn àmá ṣùgbọ́n ẹnikọ́ka sọ̀látù ìfàtí ẹ̀rì kí wọ́n ma nítorí pé àwọn tí wọ́n ń pe àwọn èèyàn sínú ẹ̀sìn àsọ̀látù tán kọ́ àwọn èèyàn àsọ̀látù wo ni sọ̀látù fásì ìná ń kọ́ àwọn èèyàn so ní tẹ́ẹ̀ bá dẹ ń kọ́ àwọn èèyàn tẹ́ ń pèpè sí òun náà ni ó ti gíní òun náà ni ó ma hàn láwùjọ olàwọn èèyàn ma ma lóbi jẹ́ pé àwọn tẹ́bá wà lórí ìlànà súnnà wọ́n gbọ́dọ̀ já sọ̀látù yẹn lógún sọ̀látù ìfásí wọ́n gbọ́dọ̀ já lógún wọ́n gbọ́dọ̀ gbógun tí wọ́n gbọ́dọ̀ takò kí ìyẹn ni súnnà wọ́n dábídà lógún wọ́n pèpè sí súnnà nìyẹn gbogbo àwọn tọ́bá wọ́n pèpè sí ìlànà tọ́bá pèpè sí sọ́látù fásì yìí kẹjà wọn lógún nítorí àwọn yìí wọ́n fẹ́ da ẹ̀sìn islam rú wọ́n fẹ́ gbé tí èsì islam wọ́n fẹ́ gbé wọlé sí islam gẹ́gẹ́ bí àwọn nàṣọ́rọ̀ gẹ́gẹ́ bí àwọn àfá àwọn bá ṣe lọ gbé àwọn tí ò sínú ẹ̀sìn wọn tán gbé wọlé ẹni tọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa da ẹ̀sìn nàṣọ́rọ̀ rú láyé pọ́ọ̀lù ni ó bẹ̀rẹ̀ sí lọ máa hun gbogbo tí ò sí nínú ìlànà nẹ́bí àyíṣà alayhi salatu wassalam ó bẹ̀rẹ̀ sí máa hun ó dẹ̀ ń pè nílànà nẹ́bí àyíṣà wọ́n dẹ̀ gbà lọ́wọ́ rẹ̀ wọ́n tẹ̀lé àìbẹ̀kọ́ ni ìlànà pọ́ọ̀lù ni wọ́n làwọn kírísẹ́nì ń rìn lónìí wallahi kìí ṣe ìlànà nẹ́bí àyíṣà nítorí pé kí ni wọ́n gba bídá aláàyè kọ́ pa gbogbo ìlànà nẹ́bí àyíṣà ó parẹ́ ẹ jẹ́ kí n fún yín lápèjúwe nísìnyí àwọn christian nínú àwọn ọdún tó máa ń celebrate òun new year òun ni christmas wà christmas yìí àwọn ìjọ díẹ̀ nínú christian ni ò kí ń celebrate ẹ̀ àwọn ìjọ tí ò kí ń celebrate christmas nínú àwọn christian àwọn tó pọ̀ jù nínú àwọn christian tó celebrate christmas yẹn wọ́n rí wọn sálátẹ̀ jù ni àìbẹ̀kọ́ ni kódà rẹ̀ pé ìyọ́mọ̀ ọkọ̀ àwọn èyí yàtọ̀ ní àwọn christian torí pé majority àwọn christian ní ṣe kíni ni wọ́n celebrate kíni ẹ̀ ẹ wá bèèrè wípé nínú bible tẹ gbà wípé o ní ìwé tẹ́ fi ń ṣe ẹ̀sìn yín sọ́wà nú ẹ̀ kí celebrate christmas sọ́wà ń bẹ̀ ẹ wo bó ṣe dẹ̀sìn máa lọ́wọ́ lónìí ta ló ń celebrate new year àwọn christian náà ni ẹ bèèrè pé sọ́wà nínú bible kí ẹ̀mọ̀ celebrate new year kò sí ń bẹ̀ ká máa lọ sí church láti lọ máa ṣe jọ́sìn níjọ́ sunday ẹ bèèrè wípé sọ́wà nínú báìbù bẹ́ẹ̀ ẹgbẹ́kùn kí làwọn tẹbàfẹ́ sọ̀rọ̀ nípa christianity sí ẹ̀ẹ́jẹ́ kó yé wa yí pé ìtàpẹ̀ ní christianity òun náà ní kíyàn lọ máa lọ sí church kọ́ lọ máa ṣe jọsìn níjọ sunday sunday àríwẹ̀kọ́ ni ìtàpẹ̀ ní christianity ni ẹ tẹ́ bá wá wo ìlànà yìí ẹ̀ ní bá alákọọ́lẹ̀ so ẹ̀ ní bá kẹ́ ní ìlákọọ́lẹ̀ so inshallah a ma gbìyànjú àti ma tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ń bọ̀ insha Allah ta'ala ṣùgbọ́n kata fẹ́ kó yé wa ní alẹ́ yìí ni pé a dídá ǹkọ́ nǹkan ó mọ́ ń pa ìlànà tí àwọn ànẹ́bí Ọlọ́run bá gbé wá ni so tí a bá ti lè gbìyànjú ká gbìyànjú ká jà lógun ká dẹ̀ wà lórí ìlànà táwọn sọ̀hábà ridwanullahi alayhim tí wọ́n wà so ibá ní sí kájẹ̀ jìrọ ma ká ma kọ́ sí wọn eré ibá yìí rèé orí ìlànà míì tó yàtọ̀ fún islam òun lá ma wà tàdẹ̀ ma pè ní islam ní ma kọ́ jẹ́ pé nìkan ló gbé kalẹ̀ àbí kọ́ jẹ́ pé àwọn èèyàn kan ni wọ́n ń pèpè sí so kọ́nà ní kẹ́lẹ́kọ́dà fún sànù nìkọ̀kan wa kọ́nà kí ó mú wa dé lórí ẹ̀sìn islam eléyìí tí ó lálàáfíà